ìgbà lọ́wọ́ wòlíì ìgbà gbogbo oníṣẹ̀ṣe nílẹ̀ yìí pátápátá. Ọ̀túndé o tẹ́sí ṣo àbọ̀sẹ̀dẹ̀ ọmọ bàbá ọlọ́pàá Túndé yèyé àìdásàgà ọba obìnrin olùṣètò ó tún kalẹ̀ ìbàdí lórí ètò àràkéńgé àràkéńgé àràkéńgé o lórí tẹ́sí ṣo rédíò tẹlifíṣàn gbogbo yín pátá ẹ dákun ẹ bí afarabalẹ̀ kájọ jẹ gbádùn ètò tẹ́sí ṣo abọ́sẹ̀dẹ̀ ọmọ bàbá ọlọ́pàá yèyé àgbàtà ìyá ọba obìnrin olùṣètò ọlọ́run ó yọ máa yọ ọ́ ṣe. àmín àmín àmín àṣẹ ń tẹ̀dùmarè mo ní ẹ̀ka rẹ̀ ká sàn án ẹ kúrò lẹ́ ẹ kó ajálẹ̀ o níbi yòówù tí ẹ ti ń gbọ́ tẹ́síṣó rédíò and tẹlifíṣàn á kí gbogbo èèyàn á pé ẹ kúṣẹ́ látòórọ̀ ẹ kò kó lè da ẹ ti gbogbo wa ẹ jẹ́ n sọ pé àkókò lè dá tí gbogbo wa ń bá káàkiri yóò kúkú dá aláṣẹ elédùà ẹ mo ní lágbára náà kì í ṣẹ̀kẹ̀rẹ̀ kí báwọn lọ sọ́dọ̀ ìbànújẹ́ gbogbo wa pátápátá a ò ní dààmú ìbànújẹ́ ó kéré tóbi kò ní wọ ẹ̀dẹ̀ wa ṣèyí bọ́wọ́ bá dé ẹ̀ṣẹ̀ tẹ bá mi ṣe à fídíò yìí àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín gbogbo èèyàn wa pátá ni mo kí o pé yóò dáa kò ní bàjẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀mọ yín sọ pé láìsí ẹ̀yin kò sí èmi Abọ́sẹ̀dé àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ti ń wọlé sórí ìkànnì yìí ọ̀túnba akínyìn pé ẹ káàbọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín òkúnlé mo ti rí bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ sí mi yóò dáa kò ní bàjẹ́ aṣáájú aṣáájú di méjì lọ́dọ̀ mi èwo ni ẹ̀rù ń bà àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ ṣé gan ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ó dà ẹ ń ṣe báyìí gbogbo àwọn tí wọ́n ti darapọ̀ mọ́ wa ẹ ń kí wọ́n pé wọ́n ṣe ò àdúpẹ́ púpọ̀ ní ọwọ́ wọn ṣèyí bó bá dé mo ní kò sẹ́ni tí ò lè fẹ́ lágbogbo apáta àní wọ́wọ́ ti láṣẹ Elédùmarè àkó déédéé wòyí ẹ̀kú àtàárọ̀ bákan náà aṣáájú gẹ́mú sọ ọ̀gá mi bàbá mi ẹ̀gbọ́n mi ni yóò da babagun àtò ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ka alẹ́ o ẹ̀ ti ṣìnà àbí àwẹ̀ tèmi di bí n bá sọ ní ìsàwọn èèyàn máa ń fi mí rẹ́rìn ni àwẹ̀ tèmi di bíi twenty twenty kí n mọ̀ ní ọjọ́ Friday twenty four àbí ó di twenty six báyìí Owófadé Ọlábọ̀dé ẹ̀ akínyín pé àkó àtàárọ̀ yóò dà kò ní bàjẹ́ ẹ kú ìgbà gbogbo àti àdúrà tẹ̀ ń gbà lágbára Elédùmarè àdúrà tí náà yóò gbà ọ́ Ọ̀túnba Olúyinká àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ṣèyí wọ́n ní sweet ẹ̀yin náà handsome àbí gbẹ̀mí bá sweet ẹ̀yin náà handsome àbẹ̀kẹ́kẹ́ ìdè ẹ̀rín òjọkọ́ ọ̀nà èjì wọ̀n mí wọ́n ní wọ́n ní lójú orogún ìjìwọ̀rọ̀ lójú yẹ́ ọ̀kan nìbàbí èjì ló wọlé tọ̀ mí lọ́lá amórí yín bẹ́ ṣe wọlé bẹ̀yìn adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ káàbọ̀ sórí ìkànnì yìí adúpẹ́ o Táíwò Tẹ̀kọ́bọ̀ Àlàdé wọ́n ní ẹkú ètò tòní a máa júṣe o àṣẹ Èdùmàrè àṣẹ tèdùmàrè wọ́n ní ẹkú ṣe ọpọlọ Ọlọ́run ló máa ń ṣiṣẹ́ ìyànjú ni àwa ẹ̀dá ń gbà Gabriel Àlàdé ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ìkànnì yìí bẹ́ẹ̀ tí wọ́n níbẹ̀ ọ̀nìmí náà rí abọ́sẹ̀rẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ẹ ṣèyí wọ́n ní sweet mama mo ní handsome dad àwa náà kí ọ̀túnba olúyinká wọ́n ní ó ti ṣeé ṣe láṣẹ elédùnmarè nítorí pé kò sí nǹkan tá a lè ṣe bí kò ṣe ẹ lágbára ọlọ́run gabriel mo ti kí yín pẹ́ káàbọ̀ sórí ìkànnì prince niyi oyewole wọ́n ní i always enjoy your show thank you so much for enjoying my show i really appreciate you because without you uh, there's no abosede. Uh, Uh, thank you so much I really appreciate you God bless you Agbola Dex eh, àwọn tèmi nìyẹn ẹ káàbọ̀ sórí ìkànnì yìí àdúpẹ́ pọ̀ lọ́wọ́ àwọn tó bá dẹ̀ tún darapọ̀ mọ́ wa á mọ̀ kí wọn àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ ló ṣe ń wọlé o bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ ló ṣe ń wọlé. àràkéńgélé tó lórí afẹ́fẹ́ abọ́sẹ̀dé àwọn bàbá ọlọ́pàá dé ọmọbìnrin olùṣètò yèyí àgbàsàgà ìyálòdì amúlùúdùn àmbásádù amúlùúdùn ìyá ẹgbẹ́ ẹlẹ́kẹ̀ lóye ọ̀pẹ́lẹ́ ẹgbẹ́ ṣubú làwọn kọ̀ǹfọ́ ó ṣubú lódó ṣebí odó wọn òun fà ya pẹrẹgẹdẹ bí aṣọ abọ́sẹ̀dé tí ń wẹ̀ lódò tí gbogbo ọmọkùnrin wọn fi yọwọ́ ṣe abọ́sẹ̀dé tèmi ni ó gbà tèmi ni ó mú abọ́sẹ̀dé tọpọ́tọwọ́ tẹsẹ̀ bí ọ̀lẹ àwẹ̀ ìjẹ̀bú ègbòrò ọmọ ọba ń ta ọmọ ẹgbẹ́ àmọ́ ojúmọ́ lọ́tà odò tí mo bá fẹ́ rẹ lé ìyá rẹ ilé ìtayé lójú èjì rẹ ara àsokùnṣe ń bẹ nílé ẹdún bẹ́lẹ́jẹ̀ orí igi dàndàmdìrí rí ara ọ̀pọ̀ndà wọ́n fà mí wọn ò fojú ṣe é ojú ní pókí ìlú ní tiẹ̀ mi ọ̀rẹ́ ìlú èkìsà ìyíká lásán Abọ́sẹ̀dé ti wà lórí ètò. ó dà jẹ́ máa sọ báyìí mo ní ẹ̀yin tèmi prapra tó ṣáìn wọ́n ní pé tí a bá ti tí èdè àṣà kan bá ti jáde ká máa fi nǹkan tó bá tún dáa ká máa fi kún un so ẹ̀yin èèyàn wa nílé lónìí gẹ́gẹ́ ti mọ̀ pé òní ti ṣe ọjọ́ Thursday ọjọ́ Àlàmísì ọjọ́ òní ni ọ̀la lóṣù máa parí òní ni ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún 2019 tá a bá wo oṣù tó ti ń lọ bí a ti kọ̀wé rẹ̀ kí náà fẹ́ sọ nípa tí kí náà fẹ́ sọ nípa tèmi gẹ́gẹ́ mo ṣe máa sọ pé gbogbo apátápátá gbogbo ọmọ tá a bá kó ọdún yìí náà ni a ó fi la ọdún yìí já láṣẹ Elédùmarè gẹ́gẹ́ mo ṣe máa ń sọ yìí pé ẹ jẹ́ ká ṣe rere ká ṣe dáadáa nítorí òní kọ́ ṣùgbọ́n nítorí ọ̀la tẹ́nì kankan wa ò tí ì mọ̀ ni torí pé tá a bá wò ó wọ́n ní ọjọ́ ń gorí ọjọ́ ìgbà ń gorí ìgbà ṣùgbọ́n ohun tí gbogbo wa bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni tó bá dọ̀la gẹ́gẹ́ mo ṣe máa ń sọ pé ìtàn ni gbogbo wa ń kọ gbogbo ẹ̀yin tẹ́ ti bá mi ṣíà fídíò yìí aṣáájú mo dúpẹ́ lọ́wọ́ yín mo rí pẹ́ ti bá mi ṣíà ẹ wọ ẹ̀yin tẹ́tí bá mi ṣe ẹ̀ mo dúpẹ́ mo dúpẹ́ pé òkun ní ọwọ́ yín o ẹ ṣeun gan ni ojú òní tì yín kẹ́mu yìí máa sọ yìí pé gbogbo apáta ìtàn ni à ń kọ wọ́n ní àwọn mẹ́ta míì jẹ́ ń wo orúkọ èèyàn méjì ni ó fi wọ̀n mí ṣèyí bóbádé àti aṣáájú ló fi wọ̀n mí ṣùgbọ́n wọ́n ní àwọn mẹ́ta míì wọ́n ti wọ́n ti ṣíà ẹ̀ àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yẹn ṣé gan ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni ó jẹ́ pé wọ́n jẹ́ silent listener tí wọ́n wà ní orí agbègbè tó ń wò wá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ lèmi ti máa ń rí níbí báyìí kan tó wọlé rárá àdúpọ̀ pọ̀ ní ọwọ́ wọn Prince Ricardo láti HM2 láti Spain àwọn ará Espanyol ń kọ́ àkíyàn yóò dà kò ní bàjẹ́ kí mo ṣe máa sọ pé oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ni ó máa ń ṣẹlẹ̀ láyé yìí gbogbo pátápátá àti mi gan tí mò ń sọ̀rọ̀ tá a bá ṣe é dáadáa ẹ̀ a ó bá ń bẹ̀ yẹn ni pé tó bá ṣe eré wàá bá ń bẹ̀ tó bá yá bó o sì ṣe eré náà ó bá ń bẹ̀ tó bá yá ṣùgbọ́n gbogbo pátápátá àní ká ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ àti èmi gan tí mò ń sọ kò sí nǹkan tá a ṣe láàyè tó gbé ẹlòmíà á ṣe á rò pé òun ti ṣe òun ti mú jẹ rárá o Emmanuel Windex welcome on board I really appreciate you every week every week you always join me on my show thank you so so so much god bless you kẹ́mi mo ṣe máa ń sọ pé gbogbo wa pátápátá hmm, ó mà ṣe o wọ́n ní kò sí bá ṣe lè pẹ́ láyé tó á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ ìyẹn ni pé gbogbo nǹkan tí gbogbo ara ṣe láyé yìí oṣù yóò ẹ̀ṣẹ̀ yóò ẹ̀ṣẹ̀ la wà tí ẹ pé àwẹ̀ ń lọ níta ṣùgbọ́n báwẹ̀ ṣe ń lọ tó bẹ́ẹ̀ níṣẹ́ burúkú ń pọ̀ sí mi ò sọ pé àwẹ̀ táwọn èèyàn ń gbà èmi rò pé ìgbà tí àsìkò àwẹ̀ tó bá wà ń ta ló yẹ kí gbogbo wa kí a súnmọ́ ọlọ́run ju tàtẹ̀yìn wá lọ ló yẹ ká súnmọ́ ọlọ́run ju tàtẹ̀yìn wá lọ ṣùgbọ́n gbogbo àwọn ìwàkiwà tá à ń wù Ògúntádé Òní Amos adúpẹ́lọ́wọ́ yẹn káàbọ̀ sórí ìkànnì yìí gbogbo àwọn ìwàkiwà tá à ń wù ó yẹ kí a jáwọ́ nínú àwọn. No ìwàkiwà tá à ń wù kí àdúrà wa kó lè máa ṣe ìtẹ́wọ́gbà lọ́wọ́ ọlọ́run ó dáa ṣé ẹ mọ̀ pé èyí èèyàn wa ṣé mọ̀ pé orí Facebook mo máa sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó wà lórí social media fake life ni wọ́n ń lò fake life ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tó jẹ́ pé gbájú ẹ̀ four one nine arákùnrin kan bá mi sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá yìí ó ní wọ́n gba forty million lọ́wọ́ òun mo ti sọ pé mo máa sọ̀rọ̀ kan tí n bá sọ pé ìwà tóníkàkù bá ń wù òun ló máa fi ń kó sáwọn ọwọ́ àwọn èèyàn lákọ̀ọ́kọ́ mi ò fi bú wa nítorí pọ́ńbé mi náà wí mi ò sọ pé bóyá ọ̀dẹ̀ ni wá àbí dídìrín ni wá ṣùgbọ́n kinní kan ni mo ni mo máa rò pé bó o bá ti gbá àwọn èèyàn lójú wọ́n wí ọ̀dẹ̀ ọ̀dà wọ́n á gbà wọ́n náà lójú ṣùgbọ́n àwọn tó bá gbáyàn lójú tán bá gbá ẹ lójú òógùn ẹ àti ẹlẹ́dàá ẹ á jẹ wọ́n níyà ó lè má tètè ṣẹlẹ̀ ó lè pẹ́ o ó lè pẹ́ o ṣùgbọ́n tó bá ti tó bá ti gbáyàn tó fọ́wọ́n àna èèyàn tó dùpọ̀ èèyàn ọlọ́run máa ṣe fẹ́ pé wọ́n á dùpọ̀ wọn náà ní gbogbo ọ̀nà ni tí wọ́n bá dùpọ̀ á dùpọ̀ àwọn ọmọ ẹ̀ ó ní mo ṣe máa sọ fún wa pé ẹ jẹ́ ká máa wo nǹkan tí a mọ̀ ṣe pàápàá jùlọ orí social media tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa lárí láìlé nǹkan táwọn èèyàn máa ń sọ èmi náà wà lára àwọn tó ń sọ̀rọ̀ lórí social media ṣùgbọ́n mo máa ń sọ nǹkan kan pé èmi Abọ́sẹ̀dé mi ò ní fọwọ́ mi bà tèèyàn jẹ́ láyé mi mi ò dẹ̀ ní sọ pé kó má da fọ́mọlà kejì mi nítorí pé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwa Yorùbá tá a pera ní Yorùbá inú dúdú ìwà dúdú àwa la burú jù ara ò tí ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ara ò tí má jẹ́ kó dùn mí àdúpẹ́ lọ́wọ́ yín o Rẹ̀mí Ṣítàbẹ̀ Rẹ̀mí Ṣítàbẹ̀ ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ìkànnì yìí Ìbírónkẹ́ Àdúskì Ṣítù Anjọ́rìn ẹ jọ ń pé ọmọ yín ló ṣe graduation àbí mi ò mi mọ̀ bóyá ọmọ yín ni tó bá jẹ́ ọmọ yín ni ẹ jẹ́ kí n mọ̀ ẹ lè text ẹ̀ sí orí orí ayélujára mi kí n rí ẹ lè text ẹ̀ síbi tẹ́ ti ń wò mí kí n lè kí n torí mi ò mọ̀ bóyá ọmọ yín ni bóyá orúkọ yẹn dẹ̀ papọ̀ ni mi ò mọ̀ mi ò mọ̀ gẹ́gbọ́n yẹn sọ lọ ẹ princess Yinka Adégbùyí adúpẹ́ yín alájà àti sat ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ẹ bá mi share fídíò gẹ́gbọ́n yẹn sọ lọ pé arákùnrin sọ fún mi pé wọ́n dùpọ̀ òun lórí Facebook wọ́n ní ẹnikẹ́ni tó bá ti fi èèyàn ṣe ìgbẹ́kẹ̀lé ẹ̀ tí ò fọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé ẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn gbogbo nǹkan tó bá ń sọ là ń gbọ́ ṣé rí mi ò ní òótọ́ ọ̀rọ̀ wà náà ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ torí mi náà pẹ̀lú ṣùgbọ́n irọ́ ló pọ̀ jù báwo ló ṣe máa mọ onírọ́ ẹ̀yin gẹ́gẹ́ ojú olódùmarè làwà Abíọ́dún làwà láti ìlú Nàìjíríà láti Ìlọrin Àfọ̀njá ara kéńgé tìlú Nàìjíríà ẹ̀ka alẹ́ ò ní àti gbogbo wa pátápátá àní tẹnu gbó bí ọwọ́ láṣẹ Elédùmarè Musa Ajírọ̀tútù àdúpẹ́ lọ́wọ́ yín Àbẹ̀kẹ́ wọn ni ẹ̀kú ètò Ọlọ́run ń ṣètò ẹ̀ Solomon DBY hi hi how you doing? yẹmi òjò àdúpẹ́ lọ́wọ́ yín ẹ mọ ẹ sọ àjàyí ọlátúnjí ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ìkànnì yìí mo ní ó ní wọ́n dùpọ̀ òun ní orí Facebook owó tó dẹ̀ gbà lọ́wọ́ arákùnrin owó yìí pọ̀ gidi gan ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ ká mọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ fake people they are on the social media tí wọn ò rí o wọn á sọ pé àwọn rí o ṣùgbọ́n tí wọ́n á gbàgbé pé ìwọ tó ń tọ̀yàn jẹ tó ń pọ ọmọlọ́mọ lẹ́kún ọlọ́run yóò san fún wọn náà gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ wọ́n pa wọn náà lẹ́kún jọ kan eléyìí ò kì í o ẹ má ṣèpè eléyìí ò ṣèpè what i'm saying is that ká máa ara wa kò ṣe nǹkan tó rárá ṣe àwọn obìnrin eléyìí mo fẹ́ bá wa sọ gbogbo àwọn obìnrin tó jẹ́ pé tó múra tó gbé tó wà sórí tó wà sọ́rùn inú wa máa máa dùn pé ah, wọ́n lọ́run ah, ah mo mo fẹ́ dàbí eléyìí àmọ́rú ah, àmọ́bi ah, tẹ́ni ẹ ti rí owó tàbí irú nǹkan tó ṣe tó fi débi tó dé yẹn obìnrin nìkan dẹ̀ kọ́ ṣùgbọ́n gbogbo wa ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé a fẹ́ dàbí onílé orí òkè ṣé a ṣiṣẹ́ tó lè mú wa débi débi tí ẹni yẹn dé ṣé iṣẹ́ ọwọ́ wa ṣóun là ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ni ò máa ń fẹ́ gbọ́ òótọ́ ọ̀rọ̀ wọ́n dẹ̀ ní òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ló ṣe máa ń rí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé iṣẹ́ ọwọ́ wa ààrò pé bóyá àtẹ́lẹwọ́ wa báyìí bóyá ó lè gbé wa débi tó dáa lágbájá lélẹ̀ mo fẹ́ ni tàmẹ̀dú lélẹ̀ mo fẹ́ ni tọ̀hún lélẹ̀ mo fẹ́ ni ẹ jẹ́ kí n wá sọ eléyìí ṣàmọ́ pọ́jọ́ Monday táwa ń ṣe tá à ń ṣe kínní bíbáyìí ọjọ́ Monday tá ń ṣe labour day monday tá à ń ṣe labour day ni wọ́n mú arábìnrin tẹ́ bá rẹ́lòmíì lórí ayélujára tàbí ẹni social media my sister láti hm2 fọlákẹ́ fatima ìbágúnlé mi máa ń pè wọ́n ẹ̀ka alẹ́ ní manchester o ṣàlàáfíà lẹ́wà gbogbo àwọn onídààmú láṣẹ Elédùmarè kí mo ṣe máa ń sọ pé mo fẹ́ mo fẹ́ ní mo fẹ́ ní tọ̀hún ǹjẹ́ àṣìṣe apá wa ǹjẹ́ àtẹ́lẹwọ́ wa ǹjẹ́ kò máa tàn wá jẹ àyàn Solomon Ajíbọ́lá láti ẹ̀yin mọbi tẹ wá ṣùgbọ́n orí Instagram lẹ́yìn wà bẹ́ẹ̀ ṣe ń juwọ́ lèmi náà ń juwọ́ ẹ káàbọ̀ sórí ìkànnì yìí my sister ẹ ṣé o Bámidélé Káyọ̀dé gbogbo eléyìí ti kọjá obìnrin tó bímọ tó bímọ mẹ́ta tó bí àwọn ìbejì tó tún òun náà sọ sí mi pé kí n jọ kí n tún bá àwọn wọlé ìyẹn ti kọjá mo ti ṣe ní last week ṣe last week before ìyẹn ti kọjá ẹ ṣe àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ jẹ́ n wá ṣe báyìí gbogbo àwa tó jẹ́ pé aago aláago la máa ń wò ṣiṣẹ́ nǹkan tí mo fẹ́ sọ gan ó ti wà lórí YouTube o ọjọ́ Monday torí pé mi ò kì í ṣètò ni mi ò ṣe gbé síta. Si ẹ wá òbọn ṣe kó ṣẹkẹṣẹkẹ sí arábìnrin yìí lọ́wọ́ ẹ jẹ́ ń wo bó lẹ́ ṣe rí dáadáa o ẹ jẹ́ ń wo ná bọ́n yẹ kó ṣẹkẹṣẹkẹ sí lọ́wọ́ àti lẹ́sẹ̀ nítorí pé àfi ayé àfi ayé gbogbo nǹkan tóbìnrin yóò jẹ́ ó lóun jẹ gbogbo nǹkan tí ò jẹ́ mo fẹ́ wo bí tán ti kó tán ti kó ṣẹkẹṣẹkẹ sí lọ́wọ́ ni mo fẹ́ kẹ́ ẹ wò ni mo ń bọ̀ o. ẹ wo arábìnrin yìí tẹ bá wo ọwọ́ ẹ̀ ẹ rí i pé handcuff ló wà lọ́wọ́ ẹ̀ yẹn good evening ma sísá mi Fatima Ìbágún mò ń kí yín o ṣe rí i pé handcuff ló wà lọ́wọ́ obìnrin yìí ẹ wò ó ó ti wà lórí YouTube gan pàápàá nígbà tó yẹ kó tàwọn ọmọ ayé bá ti tó bá ti gbọ́ báyìí ó parí yẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ tí a wà iná mú arábìnrin táwa ń ṣe lébọ́dé ń bíbà tí gbogbo inú gbogbo ayé ń dùn ṣùgbọ́n arábìnrin ìlú Nàìjíríà ni arábìnrin yìí wà ẹ wo bí ọmọ ṣe dáa tó ọmọbìnrin yìí éèjì ẹ̀ kò tí ì pògójì ọdún is between twenty five and thirty six ẹ wò gbogbo àwa tó bá jẹ́ pé bí arábìnrin ṣe wà ìwòkó ṣe pírì makeup artist tún ni ó ní mo ṣe máa ń sọ pé gbogbo àwa tá a bá wà ní orí social media tó jẹ́ pé tá a bá rí àwọn tó múra tá a bá rí àwọn tó dress a máa wò ó pé ah ìwọ lọ mo fẹ́ dàbí eléyìí mo fẹ́ dàbí tọ̀hún ẹ máa wò pé àìwọ ah, ọlọ́run jẹ́ kẹ́mi náà rí bí eléyìí bẹ́ẹ̀ sì rèé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé iṣẹ́ ọwọ́ wọn òun kọ́ ni wọ́n ń jẹ abatẹnijẹ́ abayé aláyé jẹ́ lọ́pọ̀lọpọ̀ Rocky Olúọmọ adúpẹ́ lọ́wọ́ yín o ṣé àmọ́ pé arábìnrin yìí orí Instagram ẹ̀ ó sọ fún wọn pé makeup artist lòun is she really a makeup artist ó ní presenter lòun is she really a presenter nítorí pé ìgbà tí social media dé ló di pé gbogbo àwọn èèyàn wà lórí Facebook wọ́n wà lórí Instagram wọ́n wà lórí Twitter wọ́n wà lórí YouTube ọ̀pọ̀lọpọ̀ ni wọn kì í ṣe pìrìsẹ́ńtà tí wọ́n pera wọn ní pìrìsẹ́ńtà ìtorí pé ayélujára ó ti di ọ̀fẹ́ ó ń bá èmi náà wí ó ti di ọ̀fẹ́ ohun tí mo fẹ́ kàyọ́ ń bẹ̀ nìyí ṣe mọ̀ pé arábìnrin yìí gbogbo nǹkan tó ń sọ fáwọn èèyàn pé òun jẹ́ ló jẹ́ èmi ò mọbi tó jẹ́ pé èèyàn ti ní ojú kòkòrò tó jẹ́ pé kò ní fi ọwọ́ mẹ́rẹ̀ẹ̀wá ṣiṣẹ́ nǹkan ní nǹkan ló máa ń dá wọn lọ́rùn a lè admire àwọn èèyàn of course tẹ́mi náà bá rẹni tí mo tí mo bá réyàn kan tó dress dáadáa tó ṣe dáadáa mo lè admire ìyẹn ò kì í ṣe ẹ̀ṣẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó lówó là ń rí lórílẹ̀‐èdè ayé yìí ṣẹ́pà máa ń sọ pé àmọ́ fẹ́ dàbí lágbájá mo fẹ́ dàbí tàmẹ̀dù ǹjẹ́ nǹkan tí lágbájá ṣe ṣé àwa lè ṣe ẹlòmíì wọ́n máa fi jẹkújẹ jẹ torí pọ́n fẹ́ lówó ẹlòmíì á máa lọ sùn kọfí inú pósí ẹlòmíì á máa káàkiri ẹlòmíì máa lọ ṣẹbọ lóru nítorí pọ́n fẹ́ jẹ́ èèyàn ǹjẹ́ àwọn tó lówó yẹn ǹjẹ́ nǹkan tí wọ́n ṣe kọ́ tó lówó wọn ǹjẹ́ àwa lè ṣe bí ǹjẹ́ a lè ṣe bí nǹkan tí wa tí aki ma máa ń rò léléyìí mo fẹ́ dàbí lágbájá mo fẹ́ dàbí tàmẹ̀dó ń bèmí náà tí mi wí arábìnrin tí mò ń sọ yìí nàìjíríà ni ti mú ṣùgbọ́n nǹkan tó yẹ kẹ́mi fẹ́ sọ lẹ́yìn ni pé ilé onílé ilé tó ti kọ́ sílẹ̀ ẹni yóò tí ì parí ẹ̀ ẹni tó nílé yóò tí ì parí ẹ̀ ó wá ń lọ síbẹ̀ ó lọ ń ya pictures ó ya pictures tó dẹ̀ sẹ́yìn pé gbogbo ilé yẹn ló fi ya pictures tó ń gbé ilé yẹn síta táwọn èèyàn rò pé òun ló nílé arábìnrin tí wọ́n á lọ ṣe receipt ìyẹn receipt ilé yẹn lórúkọ ẹ̀ ó wá tún gbé sórí péèjì ẹ̀ àwọn èèyàn wá ń kí congratulation bó ló ṣe ò ń bára ẹnu jẹ́ olóhùn dúnra ẹnu ilé onílé ilé tí kìí ṣe wọ̀ lóní a lọ ya fọ́tò ń bẹ̀ ó fídíò ń bẹ̀ ó bọ́ sẹ́yìn kùlé ilé yẹn ó wá ń bọ̀ níta gbangba ó tún fídíò kọ́ máa bá fídíò rẹ̀ ó ń jó inú ẹ̀ ń dùn lórí ilé onílé ó fi ń post lórí social media where are we going? for goodness sake where are we going níbo là ń lọ wọ́n ní ìwọ̀n rẹ́wọ̀lẹ́ ọ̀lẹ́ òní ṣálápá ìwọ tó bá mọ̀ pẹ́rú ẹ̀ ń kí ló dé tí o lè tẹra mọ́ṣẹ́ kó o ṣiṣẹ́ kó o ní owó àti pé gbogbo wa lọ́lọ́ ń dọ́lá mọ́ gbogbo wa lọ́lọ́ ń dá ìsìnkì mọ́ a kàn nílò láti gbìyànjú láti ṣiṣẹ́ láti rí i pé tá a bá ṣiṣẹ́ ká kówó jọ bó jẹ́lẹ̀ tá a bá lè rà kábẹ̀rẹ̀ láti ibi pẹlẹbẹ téèyàn ti mú ọ̀lẹ̀ jẹ títí títí títí ó máa fi débi tá a fẹ́ ká dé ṣùgbọ́n àwọn ẹlòmíì wọn máa ń bò kànjọ̀gbọ̀n wọn ò fẹ́ ṣiṣẹ́ wọn ò fẹ́ ṣe nǹkan kan wọ́n dẹ̀ fẹ́ lówó lọ́wọ́ stainless Abíọ́lá ẹ káàbọ̀ sórí kan bó tẹ̀ ti lè jẹ́ pé àti ìrìn yín bẹ̀ yẹn àti ìrìn yín ní orí bọ̀tún mo ti rí pẹ́ ti wọlé àdúpẹ́ lọ́wọ́ yín o. Sulaiman Abdulwaheed adúpẹ́lọ́wọ́ ẹ̀yìn náà ẹ bá mi ṣe àwọn fídíò yìí obìnrin yìí ó ti ń lọ sílé onílé yìí ó ti ń lọ ó ti ń lọ ó ti ń lọ ó ti ń lọ ó ti ń lọ láìmọye ìgbà tó máa ya pictures receipt tó tiẹ̀ wá ṣe yẹn ni mo wò pé báwo ló ṣe máa ṣe receipt ilé onílé lórúkọ ẹ ilé tó mọye tán ra block ẹ pamílẹ̀rìn ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ilé tó mọye tán ra block ilé tó mọye tí ẹni tó kọ́kọ́ ilé tó mọ bó ṣe dúró síbẹ̀ ó wá fi ń post lórí ayélujára pé lórí Instagram pé ìwọ ló nílé ó dẹ̀ ṣe receipt yẹn lórúkọ ara ẹ̀ I don't get it ẹni bá mọ̀ pé ìhun réwùn á ṣiṣẹ́ towards ẹ̀ ni ẹ bíbélì ní àwọn èèyàn mi ń ṣègbè torí pé wọn kò ní ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ dàbí onílé onílé orí òkè ṣùgbọ́n wọn ò lè ṣe wàhálà wọn ò lè ṣiṣẹ́ ẹ wo us bíbá yìí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà wa wọ́n á wá sí wàá file onílé ya fọ́tò wọ́n máa post tó bá dé ìlú nàìjíríà wọ́n máa fọ́n wọ́n ní àwọn ti ní ilé àwọn ti ní tàn àwọn ti ní gbà àwọn ti láwo gbogbo àwọn tó wà ń lé wọn ò ní mọ̀ pé ṣe náà ń purọ́ òun ló ń jẹ́ kó olè máa pọ̀ jù òun ló ń jẹ́ kó lè máa pọ̀ jù Lawal Abiodun àmì o Jésù gbogbo ànitẹnugbó bí ọwọ́ gẹ́gbó sọ lẹ́ẹ̀kan ìṣiṣẹ́ gbọ́ ọ̀kú ní báráyé nínú àmọ̀mọ́ ṣe ni lórúkọ Jésù gẹ́gbó sọ wọ́n máa máa fọ́ ẹlòmíì máa lọ dún sára mọ́tò onímọ́tò á fi ya fọ́tò ó ń bèmí náà wí o ó ń bèmí náà wí torí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tabá náà ní pọ̀ pa wọ́n ní ẹni tó bá tabá ń kọ́ ó tún bẹ̀ ṣe ni kúnlé wọn ló máa ga o bẹ́ẹ̀ ni òkè olúmọ ni bó ló ṣe ga tó òkè olúmọ ni ṣé ẹ mọ̀ nǹkan tá a bá jẹ́ káyé parọ́pá jẹ́ social media irọ́ ti pọ̀ jù nǹkan kọ́dẹ̀ máa ń ṣe àwọn ọmọ nàìjíríà gẹ́gẹ́ mo sọ pé a lot of people tí wọn kì í ṣe presenter wọn náà presenter that's fine gbogbo àlọ́fẹ́ káyé mọ̀ wá ó dáa bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá mọ̀ wá sí nǹkan tó dáa àṣà wa a lè máa gbé lárugẹ ṣùgbọ́n kó máa kó máa mọ̀ wá sí nǹkan tí ò dáa yẹn ìyẹn burú púpọ̀ púpọ̀ ó dẹ̀ tarnish image wa káàkiri òun ló jẹ́ kí àwọn tó wà ní US bíbáyìí tó jẹ́ pé àwọn olórí wa kó máa sọ pé àwọn ọmọ Nàìjíríà àwa là ń ba bí táwa jẹ meanwhile àwọn tá a wà lọ́dọ̀ ẹ̀ ń bíbà yìí wọ́n ṣe ìbàjẹ́ ju nàìjíríà lọ ṣùgbọ́n they do people don't see it èyí tá a bá ṣe nílùú nàìjíríà náà mo máa sọ ń bì báyìí wọ́n náà wà là ń pààyàn jù àwa ni à ń ṣe corruption jù wọ́n ní àwa ni à ń ba tèèyàn jẹ́ jù èyí tó dẹ̀ ń ṣe ń bì báyìí àwọn náà ń jiyàn gbé wọ́n jiyàn gbé wọ́n ń pààyàn corruption tí wọn ó lé kẹ́ńkà tí ẹ̀ bá gbàgbé ẹ wo one of the uh, actress tó wà lọ́dọ̀ wa ń bì báyìí àwọn ọmọ ẹ̀ wà ní school àwọn ọmọ ẹ̀ obìnrin méjì wọ́n wà ní school àwọn ọmọ yẹn ò lè forí kàwé dáadáa ṣé ló lọ bribe ó lọ bribe tíṣà ni àṣírí wọn wá tú síta wọ́n gbé sínú ìwé ìròyìn wá bíbá ẹ̀ ẹni tó yẹ pé gbajúgbajà tí gbogbo ayé tó yẹ pé gbogbo ayé ló mọ̀ ọ́ alájà ẹ kó òǹgbẹ́mà ẹ̀mí tó bẹ̀rẹ̀ náà ló máa parí ẹ̀ lágbára Elédùmarè ẹ káàbọ̀ sórí ìkànnì ah, ẹ ṣé mà ẹ ṣé mà ẹ ṣé mo dúpẹ́ mà ọlọ́run ní ṣètò ẹ o lágbára ọlọ́run ní padà lẹ́yìn ẹ̀yìn náà gẹ́mọ̀ ẹ sọ lọ pé àwọn náà corrupt jù ṣùgbọ́n nítorí pé tí nàìjíríà bá ti ṣe nǹkan kékeré báyìí nàìjíríà ni wọ́n là là ń bímọ jù sí ìbàyìí àwa là ń ṣe gbájọ àlà ń ṣàwòjù èyí táwọn gan ṣe ojú tiwa lọ ṣùgbọ́n wọn ò rò pé àwọn ṣe nǹkan tí ò dáa tiwa iná ń rí wí kí ló wá dé tó jẹ́ pé àwa náà àwa sá fún ìbàjẹ́ yìí o lọ ṣe receipt ilé onílé o wá kọrúkọ ẹ sí o wá níwọ̀n lo onílé ní ìsìn nígbà tó onílé wá lọ bẹ̀ mo rò pé yẹn ti gbọ́ information onílé wá lọ Tẹ́mi Badru ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa ẹ̀lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wa wọ́n ní ooru ló mú ní abúlé yín gan báyìí àbẹ́ẹ̀rípa ooru yóò kú nígbòdì lára wa ọlọ́run á ṣàánú fún gbogbo wa bó tutù bá bẹ̀rẹ̀ á tún mú ọlọ́run máa kó mú àmújù bóòrùn bá tún ràn ọlọ́run á ṣàánú wa bá wa lára mu kẹ́mọ yín sọ lọ arábìnrin yìí á lọ sẹ́yìn kùlé ilé ẹni tó nílé yìí á wá máa jó bọ̀ ń ta wọ́n máa ya píkṣọ ẹ̀ ó gbé sórí Instagram receipt tó tiẹ̀ ṣe yẹn ló tiẹ̀ ni mo tún wá wò pé ah, fọ́ọ̀mù àná àwọn èèyàn máa ti wá gbóná gọkẹ́ how could you ó ṣe receipt ilé onílé ní orúkọ ẹ on your name ó wá gbé sórí social media àwọn yẹn náà wá ń kí congratulation ilé tó rà tó rà lẹ̀ o mọ ìtàn ta block o mọ ìtàn nílé kọ́ àwọn èèyàn dẹ̀ ní tabadẹ̀ ti rí nǹkan rere gbogbo àná la fẹ́ ṣe nǹkan gidi tabalẹ̀ ń tí ayé ẹ̀dá àwa náà yá kí àbọ̀nire yọ̀ láì mọ̀ pé òun kọ́ ló ní nǹkan tó gbé sórí social media olúwa ṣe wẹ́dà yín da lágbára ọlọ́run kò ní gbòdì yóò da lágbára elédùnmarè kẹ́mọ̀ yín sọ lọ ó ní mo ṣe sọ fún ẹ̀yin èèyàn wa àmì àlájà àmì mà àmì mà ó ní mo ṣe sọ fún àwọn èèyàn wa pé a ní láti máa ṣọ́ra gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media a lot of people ni wọ́n fi social media jalè wọ́n fi ń gbàyàn kò sí nǹkan tó ń fi ń ṣe ẹnìkan béèrè lọ́wọ́ mi lórí NGO tí mo dá sílẹ̀ mo ní mo ti ń gbé NGO yìí is over six years over six years ni mo ti ń gbé ìyẹn ni pé non-profit organization tí mo ti ń gbé tí mò ń gbé jùlẹ̀ tí mò ń gbé tí mò ń gbé jùlẹ̀ mo dẹ̀ máa ń sọ nǹkan kan wípé ọ̀pọ̀lọpọ̀ wa ni a fẹ́ máa ṣèrànwọ́ la fẹ́ máa ṣe nǹkan ṣùgbọ́n adébànjọ kàfáyàt ọmọbọláńlé láti hm2 ẹ káàbọ̀ sórí ìkànnì mo dúpẹ́ o kí mo ṣe máa sọ pé tí a bá rí ìrànlọ́wọ́ lọ́pọ̀ ìgbà àwọn nǹkan tá a fẹ́ ṣe yẹn a kì í lè ṣe over six years ago tí n bá kàlẹ́ ní ìjà ti pé seven years báyìí tí mò ń gbé tí mò ń gbé jùlẹ̀ tí mò ń gbé tí mò ń gbé jùlẹ̀ ṣùgbọ́n Ọlọ́run sọ pé àsìkò ti tó láti ṣe ni ẹnìkan wá sọ fún mi mohadi torí mi mohadi gbogbo ẹ̀yin èèyàn tẹ́ bá ríra yín lórí eh, center for family resources and woman empowerment abọ́sẹ̀dé lónìí ngo mi nìyẹn a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a ti lọ sọ́wọ́n orphanage kọ̀ọ̀kan tó yẹ pé eh, ó ti jáde nínú newspaper ó jáde nínú daily times ó jáde nínú tribune ó dẹ̀ jáde nínú punch adébánjọ adébọlá ọlátúbọ̀sùn láti hm2 king of hm2 mo bẹ́ rí o àwọn ará àbújá ń kọ́ àpẹṣán sam gẹ́gbọ́n yìí sọ lọ pé a ti jáde nínú àwọn newspaper tí mo sọ yìí the nation a wà ń bẹ̀ a lọ sí prison yard agodi nìbàdàn torí pé wọ́n fún wa ní a ní ìwé ẹ̀rí fún gbogbo nǹkan tá à ń ṣe yìí eléyìí ò ń ṣe ìtàwọn èèyàn kówó jẹ kì í ṣe ìtàwọn èèyàn kówó jẹ tá a bá sọ pé a fẹ́ ran less privilege lọ́wọ́ àwọn less privilege àwọn tó kù díẹ̀ káàtó fún ta la fẹ́ ràn wọ́n lọ́wọ́ kì í ṣe pa máa gba owó àmà kówó jẹ no no no no this one is no go area ẹnìkan wá sọ fún mi pé Abọ́sẹ̀dé wọ́n ń hàdé òun sínú Center for Family Resources and Women Empowerment mo lèmi ni mo ní NGO yẹn certificate wa proof wa ó dẹ̀ ti wà nínú newspaper ohun tí mò ń sọ nìyí ẹni ẹni àwọn Nàìjíríà wọ́n fi ń ṣe four one nine ni mo ní nọ́ mi ẹ lè sọ pé àwọn ọmọ nàìjíríà mi tèmi náà bá ń sọ̀rọ̀ mo máa ń sọ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tabá náà nípò pa ẹni tó bá tabá kó tún bẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ni àwọn èèyàn tí ó pé nǹkan yìí wọ́n náà fẹ́ fi ran àwọn èèyàn lọ́wọ́ ni ṣùgbọ́n kàkà kan ṣe wọ́n fi ń gbá àwọn èèyàn lójú ni ọlọ́run máa bí wọ́n nítorí pé tó bá náà fẹ́ ran less privilege lọ́wọ́ ìyẹn nípa àwọn tó kù díẹ̀ káàtó fún má tún dákún ìṣòro kọ́ńtírì èyí tó ló bá fi sí ẹ nípa gbìyànjú láti ṣe àkọ́kẹ́ kẹ́hìndé láti Ireland ẹ̀ka àbọ̀ ìkànnì James fáwálé àdúpẹ́ lọ́wọ́ yín fọláṣadé akínyọ́yè àdúpẹ́ o gẹ́gẹ́ mo ń sọ lọ wọ́n béèrè lọ́wọ́ mi pé ṣé kò ń ṣe four one nine mo ní ra mo lè mi ni mo ní eléyìí ò kì í ṣe four one ten àwọn nǹkan tá à ń ta ti ṣe ẹ lọ wò ó mo dẹ̀ dúpẹ́ pé a ti lọ sẹ́kọ̀ọ́ a ti lọ síbàdàn àti lọ sí àti dé abẹ́òkúta bó tẹ̀ tilẹ̀ jẹ́ pé àti ìkárí gbogbo àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta ṣùgbọ́n àwọn ibi tá a ṣì dé àti lọ sọ́fánẹ́jì mẹ́ta gbogbo pictures evident ló wà fídíò ó wà gbogbo ẹ̀rẹ́ ṣe máa máa rí tó bá yá tí gúrùpù eh, Facebook gúrùpù wa tó bá ti ready àti website everything bá ti tó bá ti rí bá ṣe fẹ́ ẹ máa rí gbogbo ẹ̀ ń bẹ̀ ẹ̀yin tí bá hàn dí èmi ni mo ní NGO yẹn a ní àwọn tó jẹ́ pàjọ́ ń ṣiṣẹ́ èmi ní kọ́kọ́ ni mò ń ṣe you know we have people in Ogun State we have people in eh, Ọ̀yọ́ uh, State which is Ibadan we have people in US in èmi ní kọ́kọ́ mo wà US